اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير نعم gẹ́gẹ́ bí nínú ẹ̀kọ́ tí a wà àwọn ìkàkàkà díẹ̀ lẹ́nu lórí àwọn àhàdísì yẹn kó lè bá jẹ́ sí pé bọ́yọ́ lọ́wọ́ bá lè ṣe náà fún akáparí báàbù yẹn ẹjẹ́ káwọn kẹ́kọ̀ọ́ yá káàkiri. wọ́n بصفة الوقوف قال ومسح رسول الله صلى الله عليه وسلم برأسه فأقبل بيده وأدبر نعم متفق عليه الحديث eléyìí ó ń ṣàlàyé fún wa pé báwo la ṣe pa orí a lè sọ fún wa nínú ẹ̀kọ́ tó rí kọjá pé ọ̀nà mélòó lè lè gbà pa orí yẹn àdá àti sọ́nù mo ní ọ̀nà mẹ́ta lè lè gbà pa orí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta náà ni hadith yẹn ló túmọ̀ rẹ̀ pípa orí pípa kíni orí tàbá fẹ́ pa orí ọ̀nà mẹ́ta a lè gbà pa èyí àwòrán tí wọ́n gbọ́n ní hadithi ọ̀nà ni hadith abdullahi bin zayd bin arasun ó ní wà masaha rasulullahi sallallahu alaihi wasallam lè rà nígbà tó wá fẹ́ pa fa akbala bí yàdáyìí wà àdìbà akbala ìwájú yẹn ń pè ní akbala àdìbára kínú ẹ̀yìn ọwọ́ méjèèjì ni wọ́n ṣe ìkìbálẹ̀ wà àdìbára ìwọ wá ní ìkìbálẹ̀ èwo ni ìkìbálẹ̀ èwo ni ìdìbára sí ìkìbálẹ̀ بالنظر إلى اليد àbí بالنظر إلى المكان الممسوح tàbá fẹ́ sọ pé iwájú ẹ̀yìn ọwọ́ tẹlẹwọ́ yìí akọbálà ọkọjú sí iwájú tó bá ti fẹ́ kọjú síwájú ibi ló ti gbé báwọn tó bá pọ̀ wọlá fẹ́ ṣùgbọ́n tó bá fẹ́ fẹ́ wo àyè tá a pa múláwù iwájú láwù ẹ̀yìn pé ọwọ́ yìí a sọ pé akọbálà torí pé bí tá a gbé sí kóbólù lọ́wà iwájú lọ́wà ìdí ìyẹn tó fi jẹ́ sí pé hadith yẹn ní túnmọ̀ yí pé akbala bi yadayhi ó sì báyìí akbala bi yadayhi ó bẹ̀rẹ̀ ọwọ́ rẹ̀ láti kíni láti wájú ọlọ́báyìí lẹ́yìn ìgbà náà ó tún wá wà adúbára ó sì kíni ọ̀dà padà adúbára ni pé ó gbé láti ẹ̀yìn ìkànnì ìkan wà yí pé akbala ó gbé látẹ̀yìn báyìí ọwọ́ wá wá sí kíni ọwọ́ wájú wà adúbára ọwá tó dá ọwọ́n padà sí ẹ̀yìn ṣúra méjèèjì ni kò sí nǹkan sí mẹ́ tí ó sì kí ni míàmíà ni nítorí míàmíà 100% méjì ó kẹ́lẹ́ kẹta ọ̀yà ẹlẹ́kẹta ni bádá wàfí láfúdẹ̀ ìlàhùn má nínú ìgbàwá mi tó jẹ́ ti Bukhari àti Muslim bákanáà بدأ المقدم رأسي آه، حتى ذهب بهما إلى القربان ثم ردهما إلى المكان الذي بدأ به أوكي. بدأ بمقدم رأسه قبل التي يوجوه إلا كما قلت أظن نبي صلى بدأ بمقدم رأسه حتى ذهب بهما اسمعنا كيف بهما أو مجيج إلى akọ̀fà ó dá padà sí ìpàkọ́ lẹ́yìn wá gbà náà rọ́dà hùmá ó dá méjèèjì padà ilẹ̀ màkánì lẹ́rí ó dá padà sí tó ti bẹ̀rẹ̀ ìyẹn ló máa wòrán ẹlẹ́ẹ̀kejì yẹn wá iwájú ó bẹ̀rẹ̀ mẹ́ ó lọ sí níbo kọ̀fà kọ̀fà ní pàkọ́ mú ọba débẹ̀ ń tán wá dá padà tí tó ti bẹ̀rẹ̀ wọn wà pè ní muqaddam ra's wọ́n ní ila al-makan alladhi bada'a bihi wọ́n ní ó dá padà sí àyè ibi tó ti bẹ̀rẹ̀ àwòrán ẹlẹ́ẹ̀kẹ́ lónù ẹlẹ́ẹ̀kejì ọkẹ̀ kẹta náà ẹ̀kọ̀ wà nínú hadith eléyìí wà nínú hadith ní mú lọ síwájú níwọ̀n sí bá ń tán ọwá tán á gbé níbi tó sì bẹ̀rẹ̀ ọwá dá padà sí kíni ẹ̀yìn yẹn ni pé ọ dá orí sí mélòó méjì ṣùgbọ́n wọ́n kọ́ tà fún rẹ̀ orí ẹlòmíì ìtẹ̀yìn gùn ju ti <laughs> tó ti ayé wọn yìí ti pọ́ wọn kọ̀fà àbí náà sí àkálukú bọ́lọ̀ ń ṣe tó ọ̀yàtọ̀ síra wọn ẹ̀rọ máa ń pè ní àwùjẹ àwùjẹ tọ́lọ́ fún kálukú ẹlòmíì àárín orí sẹ́ńtàǹtì ẹ̀bọ̀ tí ẹlòmíì tí ẹ ti súnmọ́ wájú díẹ̀ díẹ̀ tí ẹlòmíì tí ẹ ti súnmọ́ ẹ̀bọ̀ bọ́lọ̀ ń ṣe bí ìdí orí rẹ yọ yàtọ̀ sí bí àyẹ̀rẹ́ ó ti bẹ̀rẹ̀ àtàrí náà ń pè ní àtàrí àwòjẹ̀ ó gbé pípa orí láti agbèdè méjì ìyẹn níbi àwòjẹ̀ ó ti báyìí ọ̀pàlẹ̀ báyìí ọwá kí o ọwá dá tó wá padà sí bí ó ti bẹ̀rẹ̀ ọwá dá padà sí ẹ̀yìn báyìí lóòtún ti rí báwọn ìlànà kan tó nìyàn tí wọ́n sì ní tó náà ti lọ nínú òfin ní àbá ṣe bẹ́ ń tó dá jù fún wa náà níbi ká máa yọlò kákàdì àyọlò sàǹfúnyà máa yọ aṣọ àyọlò ní ẹ bá máa súnà dáadáa ó di aláyọlò súnà lọ́jẹ̀ẹ̀jẹ̀ bó wọ̀ ó kí wítìrì lọ́pàá mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan náà ọba wọ̀ ọdá méjì ọdún méjì àtẹyọkan bẹ́ẹ̀ ni bí èèyàn ti máa ń ṣe súnà nìyẹn tí àwọn bá ti mọ̀ pé oríṣiríṣi ọ̀nà la lè gbà èèyàn gan ni wọ́n fi jẹ́ pé èèyàn dúró dáadáa èèyàn ò sì neglect hadith kankan nínú hadith anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà o tún gbọ́dọ̀ study ẹ̀ o ní ọ̀fà tí ìmáàmù wa dùn kọ́ yìí tí wọ́n fi kọ́ tíra wọn pé zadul ma'ad ila ila hadi khairil ibad tíra kan bẹ̀ tẹ́kùn zadul ma'ad gbogbo mọ̀lọ́fẹ́ wà mẹ́ta ọkà fíkí ọkà kìdá ọkà wà gbogbo nǹkan lọ́fẹ́ kó bẹ̀rẹ̀ zatul ma'ad tí ma mú kí ọkọ̀ bá fẹ́ kọtíra yẹn tó bá fẹ́ sára yẹn ó fẹ́ wà hadiyu rasulillah lọ́pẹ́ tó pé hadiyu lágbára ju sunna lọ wọ́n ní sunna tó rasulillah bẹ́ẹ̀ ni gbogbo nǹkan bí bá ti tọ́sọ tọ́fọwọ́ sí ní ní kíni sunna ṣùgbọ́n hadiyu rasulillah ó lágbára ju سنة رسول الله فيما سنة خطبة الحاجة في وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم هدي لانتنا ترامج بعد ان كم ننسى عن سلامة لنا ماني لن يوم دعوك يوم دعوك يجاري كوري عن سلامة لنا ملو لنا ماني السلام عليكم قري واللي في جاري السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله واللي في جاري السلام عليكم ورحمة الله السلام عليكم قولي في جاري السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله قولي في جاري ìwọ́ni gbogbo ẹni súnà ó ṣùgbọ́n ìwọ́n ni hadiyu rasulillah níbẹ̀ òun ní tí gbogbo wá ń ṣe yìí assalamu alaikum wa rahmatullah assalamu alaikum ìtànà bí ṣe jù nìyẹn sallallahu alaihi ẹ bá wá tẹra mọ́ dáadáa tí wọ́n mú tí náà láyọlù lẹ́ẹ̀kọ̀ọ̀kan òun lọ́wọ́ sí dáadáa jù ní pé o neglect kankan nínú ọ̀rọ̀ ọlọ́run àbí ọ̀rọ̀ ẹ̀nẹ́bì sallallahu alaihi wasallam وعن عبد الله بن عمرو رضي الله عنهما عبد الله بن عمرو قال بني يونس عن مجيد وانا ثم يروين بنا بتسال والهوى في صفه الوضوء قال ثم مسح براسه وأدخل إصبعيه السباعتين في أذنيه وفتح بهذين ظاهر أذنيه أخرجه أبو داود والنسائي وصححه ابن خزيمة نعم ibi tí àtúnṣe ó ti bá ẹni tó pa etí lẹ́ẹ̀kan náà nù náà ládéhùn tí a fi mọ́ lẹ́nìkan pa etí lẹ́ẹ̀kan nígbà tí ń họ etí bí gbogbo wa náà ṣe rí náà nù ẹ̀mọ́ wulẹ̀ òpẹ́ nìkan kíkọ́ ni mímọ̀ bí yàrá ti kọ́ nǹkan ọkàn máa yọba ti ń wo bí yàn ti ń ṣètò náà ń àwọn aláìmọ̀ kan ó dé tí yọ máa kọ́ ẹlẹ́sìn torí ọ̀pọ̀lọpọ̀ bá a apá etí la àmọ́ bí wọ́n ń pa ètò ìdí nìyẹn eléyìí àyíká náà ló ṣe pa etí ẹ̀ sọ́lọ́ wa ó ní a èèyàn máa ti rántí láìpù wọn àbúrò ìbúnà àwọn ọdún mẹ́tàlá ni bàbá wọn fi jù wọn lọ ọdún mẹ́tàlá ẹ mọ̀ pé ah ọmọ ah, làgbára ìgbéyàwó mọ̀ yìí sí fáwọn gan gbà yẹn lọ́wọ́ bàbá tó bí Abdullah ìbúnà àmọ́ ìyẹn ni ìbúnà 13 years ní ń bẹ láàrin interfax ń bẹ láàrin wọn àti ọmọ rẹ̀ so ọjọ́ pọ́mọ ọdún méjìlá ló gínú ọmọdún méjìlá ní ìsìn ọmọdún méjìlá tó ń tọ̀ lé lásìkò tá a wà yìí mẹ́rin bóyá nìkan ti tẹ́lẹ̀ 12 95 tó nípa báyìí àwọn ni wọ́n gba àdíkè lè wá wọ́n fẹ́ sálàrí bánàlì ti sọ̀rọ̀ àlá wọ́n wá mú dédé ìta fẹ́ lò ń bẹ̀wà pé sún màmá sàhá wọ́n lánàá bí pa orí rẹ̀ hmm. وعلق إصبعيه الصباحتين في أذنيه Ọwá fi ọwọ́ rẹ̀ méjèèjì ká pè ní ìka Subhanallah. Ìka Subhanallah. Àwọn máa pè ní Sàbábà. Orí Ìsìláàmù dá. Hmm. Ọlọ́run ọ̀dá nǹkan kan pé ká máa fi búyàn. Hmm. Àwa Yorùbá lábàjẹ́ pé ọmọ burúkú ni wọ́yìí, ọmọ burúkú ni wọ́yìí. Hmm. Ìka tó ń wòyìí, ìka tó lọ́lá ni, Sàbáhà. sàbáhà ìkàtà fi máa ṣe subhanallah wọ́n rẹ̀ bẹni pé wọ́n fi rọ́dù àwọn tó ń pè ní sàbábà ẹbí hadithi ni sàbáhàtẹ́yìn nínú làwá tí wọ́n sọ di sàbábà nǹkan fi ń búyàn sábù nínú ìkábù nǹkan àárín ìka ìbú eh. àwọn àfáà náà wà gbàjẹ́ wọ́n fẹ́ sàdúrà fún yàn ní wọ́n ní ẹ̀nà kásí wọ́n ń pè ẹ má nà ká ilé ìṣe o ìka ilé ní kí ni nẹ̀nà ẹni tí a bá fẹ́ sí pè fún wa ní ẹnà ká <laughs> ilé ìfún ẹ kí tàbá tí àdá kankan sí ìka ilé wọn nà sí ẹ kí àlámúnáṣírá ìka àárín wọn gbogbo ọ̀ràn jọ ìka àdúrà wọn ní ká àdúrà lélẹ̀ ìka kí lélẹ̀ lọ́dọ̀ tí wọn náà náà pé sàbábà hadith wa wá pé sàbáhàtẹ́yìn tasbih náà ìka tá a fi ń ṣe subhanallah náà bá ń pè ká ní ìka sàbábà bí ìgbà tí èèyàn appreciate orí ọlọ́run ìgbésí ìjà lọ́lọ́run wá ní ká áfíríkà ìjà àwọn yorùbá sì sọ lókọ tó dáa àwọn máa ń pè ní ìka ìfábẹ́là ó kọ́ tó dáa ní ìka tó wúlò nù ṣùgbọ́n ìka ìbú ìka tí ó sàǹfààní nìyàn so ìka méjèèjì yìí wọ́n ní ànábì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n parí tán ọwọ́ subhanallah ọwá fẹ́ sọ bí wọ́n ṣe pa etí wọ́n kì bọ inú etí méjèèjì báyìí ìkárìn asọ́nà lẹ́kọ̀ọ́ kan gbè kan yí pé ńgbà jẹ́ sí pé bá ṣe pa etí ó nílò ìka ẹ̀ wọ́n sì ń ta bá fẹ́ pa etí yọ́ wọnú kí ni etí ó fi wáyé pé ọlọ́run ò lè ṣe mistake kọ́wọ́ rẹ̀ wá tóbi ju etí rẹ̀ lọ hikma ọlọ́run bọ́bá rẹ̀ nìkan tí kan rẹ̀ tóbi pàlìpàlì ráì lọ́ọ̀mà pé tí ẹ̀ náà fẹ́ǹfẹ́ kò fẹ́ nìyẹn láì ṣẹ̀ṣẹ̀ wádìí tọba ti rí ìkànnì orí grade di ilé tí èèyàn ti kíni mo ṣe fẹ̀ tó mọ́wùlẹ̀ iṣẹ́ ẹ̀kẹ́ ẹ̀mọ́ tọba ti rí kẹ́ẹ̀tọ̀ tó bímọ pé ibi náà tó bìíràn títóbi rẹ̀ òsì mìíràn kò yọ́ máa gbọ́rọ̀ ju ẹni tí tiẹ̀ ò tóbi lọ torí nǹkan lè tóbi ń gbà kan máa láǹfààní tó ń tó kéré torí kan máa máa rò pé ìmítẹ́tì mi tóbi mọ̀ ń gbọ́rọ̀ ju ẹni tí èdè <laughs> rẹ̀ tó hikma ọlọ́run nìyẹn torí pé ẹni tó múṣẹ̀ rí àwá tó fi rán ànábì ó náà lọ́dá wa kò lè pé ká máa kìka bọ tí pa etí kọ́ wá jẹ́ pé ìkàwọn ò ní lè wọ etí wa èmi ò ké nínú òwe ní tèmi nǹkan nínú òwe ṣùgbọ́n yé mi ń bí báyìí wípé bọ́lọ̀ ń bá ti dá ìka rẹ̀ tóbi tó bẹ́ẹ̀ létí ló ti kíni ni ó ti fẹ̀ tó bẹ́ẹ̀ náà ni ó ti fẹ̀ tó kí é ìta etí o inú etí là ń sọ ẹran etí yàtọ̀ sí ìta etí inú etí yẹn dánilò wọ́n ní ó kí ìka ìfábẹ̀lá yìí méjèèjì tàbí ìjọ subhanallah yìí wọ́n lọ kì bọ inú etí méjèèjì sallallahu alaihi wasallam wọ́n wá mú àtàǹpàkò eléyìí láǹpà ní àtàǹpàkò ní èdè Yorùbá ọwá fi àtàǹpàkò méjèèjì ọwá fi pa ìta etí ìyẹn ni jọwọ́jọwọ́ yìí ìta rẹ̀ tó inú ìtìta fẹ́ pa sí àwọn inú ti eléyìí náà wà ní ibẹ̀ àbínú òhò lásán hadith yìí fún wa pa ibi ó ní adìkálà ó fi wọ̀ tá a bá fi sí bí àfi wọ̀ ihò láàfin nǹkan wọ̀ tó fi jẹ́ sí pé ìpìlẹ̀ pípa etí ti ká eléyìí kó kíbọ́nú ihò nì kọ wá mú àtàǹkọ̀ àfá ọ̀yà afẹ́tùn sí ní ìṣẹ́ kìí ṣe dáhùn ọ̀họ̀ tílẹ̀ kan ẹ̀kì ka eléyìí wọnú sọ́wọlé àbí ọ̀wọlé ọ̀wọlé ọ́sáìsì ẹ̀ nìyẹn ọ̀rọ̀ mọ́sáìsì ẹ̀ tẹ́tígbé sí ẹ̀yà fi àtàǹkwàkò sẹ́yìn ẹwà fi páwá láti ìsàlẹ̀ wá jọwọ́jọwọ́ yẹ gbọ́dọ̀ pa ìta rẹ̀ ẹwà fáwá sí òkè rẹ̀ láti sọ fún nínú ẹ̀kọ́ tó lọ pé àìrọ́ ìsàlùwàlá ní ìmọ̀ àrùn ìsàlùwàlá bóun ní ó ṣe ṣe ìkànnà tẹ́bá tí a ti bá ń tẹ́wà yọ ẹ̀tàn abẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì torí pé ẹ̀ bá yọ yìí kó ń bẹ̀ kò sì máa ń rà ń bẹ̀ bá wọn ẹ̀ kàtà sí báyìí wà á rí kà báwọn eléyìí kò jáde ẹ̀ ara yọ ẹ̀ kí sinaka ọyọ́ síta báyìí ọ̀rọ̀ agbé kó nínú láti mọ̀ pé a fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì ẹ̀ tún gbé kó nínú ẹ fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kẹta ọjẹ́ bá ṣe pa ètì náà. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا استيقظ أحدكم من نومه فليستغفر ثلاثة فإن الشيطان يبيت على توجيهه متفق عليه. حديث أبي هريرة رضي الله تعالى عنه طبعا بيبان. ما بيسي عليه ìdájọ́ òfin kan tó wá ń bí báyìí fún wa bó tilẹ̀ jà sí pé kò jẹ máa lò wà látàrà ṣùgbọ́n ó ní nǹkan tí wọ́n rí tí wọ́n fi pe hadisi síbẹ̀ àwa ojú tí wá kéré àárín àtó nǹkan kò sì yé wa tó nǹkan nǹkan bá ríṣẹ́ tí onímọ̀ bá ṣe tí ọ̀bà yé wọ́n ní kọ́ suspect ara rẹ̀ pé èmi ní ò tí yé mọ́sàrí sọ pé bàbá yẹ ọgbà torí pé wọ́n mọ̀ jù ọ lọ. ní ìbáwọ̀ hadisi yẹn mọ̀ pé kí alàlọ́ àlá ń bẹ̀ ní ìsìn wọ́n náà wò dáadáa ìdá ìdàtọ́ أحدكم من نومه فليستغفر ثلاثا فإن الشيطان يبيت على مرشوده ìfẹ́ àlùwàlá mẹ́mẹ́ èèyàn sùn èsù wọ́n sọ̀rọ̀ èsù wọ́n sì sọ̀rọ̀ èèyàn sùn ààrá hmm. lùwàlá mẹ́ ṣùgbọ́n tó bá wò dáadáa ó rí wípé wọ́n mọ̀ ó sì yé wọn fíkí òun bẹ tààrà àwọn èyí kà ló bèèrè báwọn ṣe ń kà wọ́n máa ronú sáwọn ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ náàbì dáadáa wọ́n ìfi kà á pọ̀ ìwọ̀nba tí wọ́n bá kà báyìí wọ́n yẹ̀ wò dáadáa náà ni ànábì sallallahu alaihi wasallam onítẹ́nìkẹ́ni inú yẹn bá jí tó bá jí láti ju oorun rẹ̀ yálà ọkùnrin ni o àbí obìnrin fáliyà sáǹfẹ̀rẹ̀ sàlàsà kọ́ ya fi omi síta lẹ́ẹ̀mẹ́ta kò fi omi síta lẹ́ẹ̀mẹ́lẹ̀ omi ìwọ́lá náà fi síta omi tí ó sì mẹ́ ajẹ́ tí kò fi yọ ayé pé fàlíyà stansir ó ti gbé fàlíyà stanshik ó ti gbé náà torí istinshak ní kó mi ọwọ́ ní omú istinsar oníká kàfàn síta wọ́n wá pa wá láti ẹbí ká sí èyí tí ó jẹ́ ìparí táàbà sí rí bẹ̀rẹ̀ ààrẹ rí ìpa ajẹ́sípò ti dọ̀rọ̀ ìrìn ká ṣe ìbẹ̀rẹ̀ òfìyà pé tọ́bọ̀ wá fẹ́ tí ma fàájì ọ̀sán sẹ́bí sàlárásán ó túnmọ̀ ìpín kọ́yá fín omi sí múlẹ̀ mẹ́ta kó sì fi padà jáde ní ẹni tó gbàgbọ́ yẹ ọ̀rọ̀ tó ti yára ní tó wọ́n jẹ́ fàájì ọ̀sán sẹ́bí sàlárásán kọ́yá fín omi yẹn síta lẹ́ẹ̀mẹ́ta wọ́n wá fẹ́ ṣàlàyé fáà wo eléyìí fáà tọ́tẹ̀lé yẹn fáà táà fi máa ń ṣàlàyé pé ń tọ́fà tí ìdájọ́ ìfìwánì iná fáà torí pé ẹ̀sìn Islam ọ̀pọ̀lọpọ̀ òfin tọ́wá kápẹ́ gbogbo òfin tọ́wá ló ní sábàbí tiẹ̀ a lè gbọ́ yí a sì lè má gbọ́ yí ṣùgbọ́n lọ́mọ pé ọlọ́run ọba hakim ni kò lè gbé nǹkan kan wá lásán dèmọ́kánì ẹ̀ máa ṣe náà ni mo fẹ́ dààmú yín ìrọ̀ ni ó ní ń tọ́fẹ́ àtìkù lára nǹkan yẹn ó yé ọ kò yọ ìwọ́n sá mọ̀ pé ọlọ́run ní èròǹgbà tọ́gbà tó fi ṣe nǹkan subhanahu wa ta'ala wọ́n wá bẹ́ sàlàyé fún àyìn ìdí tí a fi ní ká ṣe léyìí fún wa wọ́n tàà bá jí lójú oorun ká sí omi sí mú wa lẹ́ẹ̀mẹ́ta ká sì fún jáde ní kí wá lọ́pàá tó forí bá wọ́n ní fa iná ṣẹ̀tọ́n wọ́n ń torí pé àlìjànú a máa sùn níbi mú nínú homo ẹni náà

Eh, kò mí ní pẹ́ ọkàn ní fàyínà ṣe ìtọ́ọ́nà lẹ́yìn bí nǹkan àwọn lè ṣe mítì torí pé tí yàrá fi rá sùn wọ́n ní ẹ̀ ń sùn mọ́ ni wọ́n tó pé wọ́n wá sí fàájì kékeré wọ́n sì lọ ẹni tó sùn bí ká yé gbà nù èèyàn sùn bí ká ọwà nínú ẹ̀wọ̀n ọwà ń sùn ó ní sùn ọwà níbi tára òtí rọ́ tára òrókùn tára ọ̀rá di oorun ní wà ṣùgbọ́n gbọ̀ bá débẹ̀ ní tó mú tó fi sùn ó fi wáyé pé ààyè gbà níbẹ̀ wọ́n ni máa sùn mẹ́ tó ọtakọlà àkáyé wa àbí èsù tó tóbi àwọn ìpé àlìjànú tó tóbi tó bá ń tọ́ pé ó lè ju erin lọ ó lè ju gbogbo masáráṣí lọ àlìjànú mẹ́ ju gbogbo masáráṣí lọ bó ní oṣù wá jókòó láàrin kéńké yìí bó ló ti fẹ́ jókòó mẹ́ mọ́túbọ̀ yẹn wò ọlọ́run dáwọn àlìjànú wọ́n máa ń kéré ń gbà míì wọ́n sì máa ti kíni wọ́n máa tóbi àǹdẹ́wọ̀n á máa pàwọ̀dà ẹni tó tóbi láàárọ̀ ó lè kéré nírọ̀lẹ́ padà tó kéré rọ̀lẹ́ ó lè tóbi lọ́la padà nínú mm, ọlọ́run fún alágbára tàṣẹ́kù kí wọ́n máa pa parajà ó lè wà ní ajá ó lè wà ní nǹkan kan báwọn ó sì lè wá lé èèyàn ó lè wà lé èèyàn àjẹ̀rin lè wà lé èèyàn àjẹ̀rin lè wà lẹ́ranko ó rà ó lè wà ní kòkòrò ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà dúdúdúdú ní àkábà sí kíni ni a máa jẹ ẹ̀ ò lè rí funfun nínú àjẹ̀rin ìpìlẹ̀ wọn nìyẹn èyí tó bá dúdú wọ́n fẹ́ràn ẹ̀ púpọ̀ ẹgbẹ́ ń bá dúdú láwọ̀ bí a máa ṣàdúrà dáadáa máa ṣàdúrà dáadáa àti dúdú tí ẹ bá pọ̀ pọ̀ máa gbìyànjú láti máa ṣàdúrà dáadáa torí pé ó sún mọ́ àwọ̀ tẹ́sù tí àjànà láìkì bí ẹ̀ bá sì mara bá àfáà ìsì mara tí ẹ dáàpọ̀ ń tẹ̀ àti Hamza náà lárúbáwá Egypt àwọn ẹyẹ báwọn ti wọn àwọn òní wọn òní wàhálà dúdú tó nǹkan àyẹn tẹ́ dúdú rẹ̀gẹ̀dẹ̀ nìkan náà ní wàhálà ìwọ́n náà wúra rẹ̀ ọyẹ <laughs> kó wo lẹ ẹni tó dúdú jọ lọ́wà ńlẹ̀ náà wọ́n ní hadith sọ fún ayé pé jínú ọ sùn ní mú ọ nítàn wọ́n wá ní tàbá ti wá jí bàbá ṣe ń jí ká máa fi omi sí mọ́ wa ká sì máa fi omi ẹ̀ jáde ẹ̀mí ló wá ní ẹni wá ṣe ẹ̀mẹ́ta tẹ́lẹ̀ pé àlìjẹ́ náà ń lágbára ọ̀pọ̀ náà ẹyọ kan ò ṣe kíni ẹlẹ́ẹ̀kejì náà ò ṣe kíni kìí ṣe súnà lẹ́ẹ̀mejì ẹ̀ka ẹ̀mẹ́ta ń gan ni súnà o kìí ṣe pé bọ́yá mo fẹ́ ọkàn mo á fi lẹ́ẹ̀kejì lẹ̀ mo á fẹ́ lẹ̀ tọ́ ọ bá ṣe ọkàn tó ṣe mẹ́ta ò sì ṣe súnà ilé ọ yàtọ̀ sálùwàlá pé afọwọ́lẹ̀ mẹ́ta lọ́wọ́ ti fọ́lẹ̀ kan ó ti tó nóò eléyìí èyí mọ́rà àti ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta gangan complete ló tó gba ẹ̀san rẹ̀ òfin sí mú òṣèfin sídà òfin sí mú òṣèfin sídà òfin sí mú òfin sí tọba ti ṣe báyìí ó fi wá yí pé èyí tó sùn kí ni ó ṣe yóò sá ọ̀rẹ́lẹ̀kẹ́ tó fi sí bọ́lẹ̀sẹ̀ ń nara pátápátá ní mọ̀ bá ní gbọ́ mẹ́lẹ̀kẹ́tẹ́ wá yóò mọ̀ pé ibi ọgbà wọn mọ́ dé wọn máa lọ kò sì pé mọ́tàn wá lálẹ́ padà tó bá tún fẹ́ sàn padà tó nípa báyìí èyí tó mú àdéṣe wá láàrin òun náà ní fàlẹ́yà stansir gbólóhùn yẹn lásán lọ́dà àwọn àfá àgbà tí wọ́n fi mú àdéṣe yẹn tí wọ́n fi gbé bọ́ abẹ́ àdéṣe ń sọ̀rọ̀ nípa àlùwàlù torí pé ẹnìkan kan ò ní nǹkan tá a fi máa jọ́sìn fọ́lọ́run nínú ẹ̀sìn Islam ní pé à ń ṣe ìsìnṣà jàlù ara lọ kò sí bàbá ń wẹ̀ àìsín mọ́lẹ̀ mẹ́ta àlùwàlá náà ló ṣe débi kíni débi mú ń bẹ̀ ṣùgbọ́n pé bóyá kíní kan wà táà máa fi jọ́sìn fọ́lọ́run táà máa pé ẹ̀sìn mọ́lẹ̀ mẹ́ta ẹnì wọ́n pé fátíà mẹ́ta ló ké o ọwọ́ àmà gbọ́ndà ẹ̀ wá ti kà tán ó ti sí mi kò sí nǹkan kan dáàfin máa jọ́sìn fọ́lọ́run tó jẹ́ pà máa fín sí múlẹ̀ mẹ́ta táàfin jọ́sìn fọ́lọ́run tọkọjá anú kírin àlùwàlà àárín yìí tó wá wáyé pé a lè fi ṣe ìwòsàn lélẹ̀ tó a lè fi ṣe ìwòsàn ara wa kúrò níbi jìnnà eh, tó sùn nímú wa níwàtà bá jí torí gbólóhùn yẹn ni àfáà fi gbé hadisi wá láàrin torí àṣepọ̀ rẹ̀ tó wà pẹ̀lú àlùwàlà sáàjì ànú gangan lọ́wọ́ bẹ́ẹ̀ni ànábì ní ni òun ló sùn bẹ́ bẹ́ẹ̀ni kan bá ní kì í sóhun ẹ sọ fún pé kọ́sàn tó wá sùn gbà náà ànábì sọ pé sùn sun ọ̀wọ́ ní òsùn àwọn ní òsùn ajẹ́pọ̀ òun ṣe na. ànábì nìyẹn sallallahu alaihi wa sallam ó naam a tún lè jẹ́wọ́ wípé mọ́sálà mìíràn tó mẹ́bẹ̀ pé sísùn tálìjẹ̀ inú sùn ní mú sí oorun alẹ́ nìkan àti gbogbo oorun tá bá sùn mọ́sálà ńlá lè lẹ́yìn náà àdìta wà nú èyí ọ sọ fún wa pé oorun alẹ́ nìkan torí yàbí ìtù ló pè bólóhùn yàbí ìtù ní fi hàn pé oorun kíni oorun alẹ́ nìkan àdìsí eléyìí èèyàn yọ̀rẹ̀ fún yá yí pé ìpìlẹ̀ kọmọlúwàbí ó sùn kìí sọ̀sán kìí sáàárọ̀ nìfí máa jí ọmọ tó bá sùn mọ́sáàsì lásán bá àbí àwọn ẹgbẹ́ máa sọ máa ń rí báyìí dáadáa bẹ́ẹ̀ kọ́ ni wọ́n á ní ẹfun lẹ́pàá lẹ́sẹ̀ kò dìde nílẹ̀ ọmọdún àbí ìsun láàárọ̀ ìpìlẹ̀ oorun alẹ́ ni wọ́n jẹ́ àná láyílá líbà àṣà háyà ọlọ́run náà nìyẹn oorun ọ̀sán tí nǹkan bá ń ṣe ìtọ́wádìyàn tó sàn lọ́sàn pé sára yán ọ̀yà ni jù sí báwọn sára ayán ọ̀yà ni tó bá ní ara àwọn yá àà ẹni tára rẹ̀ ni ní máa ń sùn lọ́sàn ìyẹn lè nára lọ́sàn náà nípa ìlú là kì í sóorun ó di kí wọ́n sọ̀kọ́ ara rẹ̀ náà kọ́ ìlú <laughs> kì í sóorun èyí tá máa tá máa harun sí wípé mo rest rest mo rest mi tó máa kọ ìlú là náà oorun alẹ́ onípìlẹ̀ rẹ̀ ṣùgbọ́n hadithi wáyé wípé gbogbo ọ̀run náà sọ̀nà bí a bá ti ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ sùn gan bọ́ bá ti jí báyìí ní tí ọkọ́kọ́ lọ sí ni kó fi omi fín imú rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó sì fọ́n dání mọ́sára mi bẹ́ẹ̀ ni a ní zikir tá a máa ń ṣe tá a bá jí ta ní ọ̀sọ̀ fún mubarak sọ zikir tá a máa ń ṣe tá a bá jí fún mubarak tá a bá jí kí ni zikir tá a máa ń kọ́kọ́ ṣe tá a bá jí faroke ní ọ̀gbọ̀ lárúbáwá àfáì sọ́rọ̀tà alẹ́ ìmọ̀ràn jókòó ẹ̀yà àfá ah aya bismillah kíni sáàgbọ́ dada aya tó wí dájú tó yára náà sọ ti bọ́ báwọn ta lọ mà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo alama kọ̀sẹ́njẹ́ ọ̀ma sáà ti ń lò àbá lò àbí bá yín fún ni tó àwọn àtikáwù tá a máa ń ṣe tá a bá jí ọ̀pọ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n yìí tí ọ gbajúgbajà jù náà ní tí àwọn àfá kan alhamdulillahi ladi ahyana ba'dama amantana wa ilayhi ìwúlá kọ̀kọ̀ sí tí díkìrì lákọ̀kọ̀ sí ni àbí omi lákọ̀ọ́kọ́ fi fín imú wa mọ́sí alátàfẹ́ mú jáde nù tó yẹ alùbá wọn bá ṣe tó tí súnà bá forí gbára wọn bá ní àwọn ọmọ òwúrí bàtà wà ní ọdún léyà táà máa ń ṣe tẹ̀kìbíir lẹ́yìn wọn àwọn tẹ̀kìbíir tó wà táwọn sàábí gbà á wá wọ́n di aláwọ̀ tààrà tí wọ́n ń ṣe wọ́n gbà lọ́tọ̀ àwọn sàhábà nẹ́bì pé wọ́n ń ṣe lẹ́yìn wọn kọ̀ọ̀kan tí wọ́n sọ̀rọ̀ kan tó bá dá àwọn kó ń bí díà ní wọ́n kàn rọ̀ fáà rẹ̀ ni wọ́n ò gbé lọ́sọ́dọ̀ àná ìpánábì ní ká máa ṣe ni títí jẹ́ sí tí ọ̀sẹ́ nìkankan tó sọ fún wa pé ha kí ni yọ̀ọ̀dá ó ti tó wa hmm. báà bá sọ pé kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam á sọ yí pé ha tí ó gba àwọn àfáà sàábì fẹ́nu kò tí ọ̀sẹ́ nìkankan tó ti rọ́dù fẹ́nìkan pé káì ẹ̀sìn ó ti tó wa ká lè gbà pé ìlànà ni hadi òní ìlànà ni ọ̀kan ní hadi tó wà marfu'an tó afẹ́rẹ́ ti díkìrí yẹn lẹ́yìn ọdún àbí inú ọdún lẹ́yìn ẹ̀rùn wọ́n náà sì mọ̀ pé ìrún fún ara rẹ̀ ó ní àdíkìr báadá ọmọ ẹ̀bẹ̀rẹ̀ tó ìkáwá déwá ètò déwà ní Allahu akbar Allahu akbar Allahu ewu lákọ̀ọ́kọ́ máa bẹ̀rẹ̀ sí onílé lákọ̀ọ́kọ́ máa ṣe náà ni àbí àlejò sọ́n bá lèdè oní Allahu akbar àlejò lòdì yẹn ẹn tó ní àyè gangan ní asàfùlọ́ asàfùlọ́ asàfùlọ́ ẹ̀tọ́láyé àwọn fíkú àwọn àfá kìí sí mi ò mọ̀ gbé ọ̀rọ̀ wọn wá wọ́n tẹ̀kìbírù yẹn lákọ̀ọ́kọ́ sí náà tàbá wá sí tán a wà bẹ̀rẹ̀ bàbá tó nílé gan padà kò yíwa tàbá sí tán a wà bẹ̀rẹ̀ bàbá tó nílé gan padà láàrin yìí èwo lákọ̀ọ́kọ́ sí tí onílé wà ń bẹ̀ yẹn tálejò sí ń bẹ́ ń bẹ̀ yẹn àbí gbogbo wọn bákan náà ni wọn onílé ni wọn àwọn méjèèjì níbọ̀ wọ́n jọ nílé ni torí wípé ìkan ọ̀wà bákan méjèèjì ṣe kíni wọ́n jọ wà ní gbogbo ẹ̀ lọ́jẹ́ má pé tá bá jí ṣùgbọ́n kan wà tó jẹ́ sí wípé kò nílò kó o ṣẹ̀ṣẹ̀ dìde tán kó o tó lọ sí ewó lòun alhamdulillahi lẹ́rí kódà o lè mọ́ sí ìdílé lórí bẹ́ẹ̀ jẹ́ ebí o ti jí ni jíjí nìkan nìyẹn jẹ mọ́ bí àhíyáná ó jí mi báadàmọ́ àmọ́tànà lẹ́yìn ìgbà tó ní kí n sùn ó tí ìdí lórí bẹ́ẹ̀dì ẹni pé ó jí immediately lọ́sẹ̀ gẹ́ni yóò sì zíkiri lẹ́mù ṣùgbọ́n tó ní fa fomi sí mú èyàn rómi lórí bẹ́ẹ̀dì tó ní bá ti wà lórí bẹ́ẹ̀dì ó ti tọ̀ lé nìyẹn ó fi yọ ayé pé zíkiri lákọ̀ọ́kọ́ sí tàbá ti zíkiri tán àwọn àìdìdè àwọn àtúnṣe wà lọ síbi kódà àwọn onímọ̀ sọ wípé àsìkò tá a máa ń ṣe gan ìgbà jẹ́ sípa jí tá a fẹ́ ṣe ìmọ̀ra tá a fẹ́ jọ́sìn fọlọ́wọ́ ọba yìí ṣe yóò bá ní mọ́ṣálà mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bákan náà táwọn gbọ́ yìí wọ́n ní ká fẹ́ mọ́ wa lẹ́ẹ̀mẹ́lòó hadith fífọwọ́ náà ń bọ̀ wà bá wa hadith fífọwọ́ lẹ́ẹ̀mẹ́ta náà ó náà ń bọ̀ wà bá wa tó fífí mú yìí káwọn ní pé bá a ṣe jí tá a ṣe díkìrì tán la fẹ́ sàlùwàlá gan wọn náà sí mọ̀ pé náà lùwàlá tó ṣe ó fẹ́ mọ́lẹ̀ mi lọ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ sí kan gbé kan mi àbí kan ò gbé kan mi láàrin rẹ̀ mọ́ sí ara mi tún sí kan wọnú إذا استيقظ أحدكم من نومه فلا يدرك يده في الإناء حتى يغسلها ثلاثا فإنه لا يدري أين ماتت يده متفق عليه وأبى نفس مسلم. ọ̀rọ̀ ọwọ́ ni àdíṣe ilé ìfẹ́ sọ òun náà wá jẹ mọ́ jíjí kò sì sí nǹkan kan tó jọ máa lù àlà ń bẹ̀ tí kì í bá ṣe wípé torí ipá afẹ́ fọwọ́ ní kíni lẹ́ẹ̀mẹ́ta àti ìmá fọwọ́lẹ̀ mẹ́ta nínú àlùwàlá náà in tó dáàmú bàbá wa àgbà yìí àfáwà àgbà yìí tí wọ́n fi gbé àdíìsì sábẹ́ àdíìsì bá ti ń ṣe àlùwàlá wọ́n ò ṣe àlùwàlá láàrin ọ̀tọ̀ ní nǹkan mìíràn tádìsì yànrán wọ́n tó ní gbé àfọwọ́lẹ̀ mẹ́ta àfọwọ́lẹ̀ mẹ́ta nínú àlùwàlá àti fọwọ́lẹ̀ mẹ́ta ni a fi gbé àdíìsì wọn láàrin tó ń yé ẹ̀yà fa láàrin yìí lébi hadith alákọ̀ọ́kọ́ ó ní ìdástáikọ́dọ̀ náà ahadukum min nawmi nígbà iná ìdástáikọ́dọ̀ ahadukum min nawmi níbi hadith alákọ̀ọ́kọ́ ó ní fálíyà stansir ọpàṣẹ lẹ́yìn tọ́ọba jílójú oorun ni níbi hadith alákẹ́jì ọkọ̀ fún ọ kí ló tọwọ́ rẹ bọnú igbá àlùwàlà ọ tọwọ́ rẹ bọnú igbá àlùwàlà hátà yàgò síra ha sàlá tó fi fọwọ́ rẹ̀ méjèèjì ẹlẹ́ẹ̀mẹ́ta kí ló fàtí àfi ní a máa tọwọ́ bọ inú gbé àlùwàlá wọn afẹ́ sàlàyé mẹ́ta àwílẹ̀ kan fa fáàrù tẹ̀ kan náà lọ́wọ́ àná fa ìnáhú torí pé wọ́n tó sùn yìí tó sùn fa tọ́ palala lọ yìí tọ́wọ́ rẹ̀ ti jẹ lọ káàkiri yìí láyé bèrè ọmọ tí ń lọ mọ́wó àyìnà bá dá wọ́n ló sùn ọmọ bí tọ́wọ́ rẹ̀ sùn tí orí abẹ́ rẹ̀ ló ti sùn ní títọ̀ sí ìsìjáde mi ẹlòmí ń tọwọ́ bọ̀dì nínú lójú ohun ọ ò lè ma àwọn tẹ́ ń sọ fún ọ̀nìyàn nítorí olè jẹ́rìí tọ́ bá jí pé ọwọ́ yìí kọ̀ wọ̀dí rẹ̀ ó tó bẹ́ẹ̀ tí wọ́n máa fi tọ́wọ́ wà ní òbí ìsìláàmù ti dáa tó àwọn kèfèrí yóò jí lójú oorun bàlàbàlà ọwọ́ náà ni ó tún fi jẹun wọ́n wà aláìsàn sá wọn àti wọ́n ti yín náà ni òwà ànábì mọ̀tótó ànábì Muhammad sallallahu alaihi ní ẹ̀bá tẹ̀lé súnà dáadáa táì sàmá tó ń ṣe ọ́ púpọ̀ ọ̀rẹ́ àbẹ́ni pé súnà ẹ mẹ́hẹ̀ ìwọ máa fọwọ́ rẹ lẹ́ẹ̀mẹ́ta tó bá ti ń jí gbogbo gbà nígbà gbà ìsan kílókù ẹ̀dẹ́ kílẹ̀ ẹ̀bọ́là á ní máa fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta mo ṣe kútùbà pé ara yẹn ọ̀yà mùsùlùmí ń fọwọ́ ní ojúmọ́ tó lé nígbà 50 times a sì fi ń sin náà ọba yìí wọ́n náà ka àgbàlá márùn lóṣù lójúmọ́ ọ fọwọ́ rẹ lẹ́ẹ̀mẹ́ta 3 times 5 nínú ó jì láàárọ̀ àbí ọ̀fọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́ta ọ̀fẹ́ jẹun ọ̀fọwọ́ tọ́ ọba kàó rí bí 50 times ká ọ̀fẹ́ yẹn náà fílà ọ̀fẹ́ sígbà wọ́n à pé wọ́n tó ń kọ́ wọn bí wọ́n ti ń fọwọ́ àwọn dókítà kan wá mọ́sáàsì lọ́dọ̀ wa wọ́n láwọn fẹ́ kọ́ àwọn ìtorí ẹ̀bólà àwọn fẹ́ kọ́ àwọn èèyàn bí wọ́n ti ń fọ ọwọ́ mo ní bisimilà ẹ̀kọ́ wa wọ́n ní tàbá fẹ́ fọwọ́ bẹ́ẹ̀ tí máa fọ̀ máa wo àwọn kan tẹ́lẹ̀ kéèsì àwọn bí òkè kánná àwọn ibi ìlà kéékèèké tí mẹ́rin àwọn àwọn àlàfo tí ń bẹ níbi ká nǹkan kan ń tẹ́ ń kọ́ àmì mú tọ́ bá wá kọ́ àtán tí bá jásí pé ọba níye ìgbà tá a máa fọ̀ tó bá kọjá àti ìtì ìsìláàmù mú wá ní máa fẹ́ ìjọkàlẹ̀ àlórí mọ́lẹ̀ mi lọ́yẹ ká máa fọ̀ ó ní àti ìsìbí ẹ̀ mẹ́ta lójúmọ́ mẹ́ta lójúmọ́ oníkàfọ̀ owó mùsùlùmí oyè ìgbà lójúmọ́ bá kà fún mùsùlùmí lòun náà dókítà mùsùlùmí náà ó ní Allahu Akbar ó láwọn sí wọn fa rere káàkiri mo ní ìsìn wá sí ti Islam náà bọ́ bí kíbi tó bá lọ tó bá fẹ́ ṣe orientation fáwọn èèyàn nípa ká sí fọwọ́ kọ wá so mọ́ Islam pé wọ́n ní a máa fọ́ o ṣùgbọ́n Islam ti kọ́ abá ti fọ́ ju bí wọ́n ti mú wa ìlọ ọ́fṣù ọkàn àwọn èèyàn mẹ́sìn wọn dáadáa láti bẹ̀rẹ̀ arábìnrin afọwọ́ wa lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mẹ́ta tọ́ ọba ó so mọ́ òrìn alẹ́ níbi ìparẹ́ ó nífa ìnáhù láyẹ́dìrí àìnà báyàtà sí ẹ̀ báyàtà ó sọ̀rọ̀ alẹ́ nìyẹn ọwọ́ náà máa sùn àfá níbẹ̀ àdíṣì sọ fáa pé ọwọ́ ń ṣe kí ni ọwọ́ sùn kí ni ọwọ́ òun náà ni pé kọ́ mọ́mọ́ bí tí kólówó rẹ̀ mọ́mọ́ sallallahu alaihi wasallam ṣùgbọ́n ń jẹ káàkiri lùkí tó bá ti sùn tẹ bá ti jí kẹfìkẹrin kẹfọ eléyìí náà hadith bí wáyé pé oorun alẹ́ ni ṣùgbọ́n hadith mìíràn wáyé pé kìí ṣe oorun alẹ́ nìkan gbogbo ohun tá a bá ti jí yálà wọ́n fẹ́ jẹun wọ́n fẹ́ jẹun lọ fọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mélòó ẹwà ni ha mo jí ẹran lọmọ yìí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí súnàtà ni súnàtà nàbí sọ́nàláwà ni ẹ̀mẹ́ta lọ́fọ̀ anábìtò ní ká fọwọ́ wá yìí ok tí wọ́n ní ká lọ ọṣẹ fún àbí wọn ní ká lọ ọṣẹ fún wọn sọ fún abẹ́ká lọ ọṣẹ fún wọn sọ fún abẹ́ká sí kíni ká lọ ọṣẹ fún sáré pa ọfọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí ìtumọ̀ fífọ̀ bá ti jáde ó ti tó wà tó bá jẹ́ sí nígbà tó wá jí ọwá fura pé omi ọ̀ràn ẹni tí tó ń gbóòórùn lọ́wọ́ wọ́n ti ẹ̀jìn jọ́ kankan fọwọ́ rẹ̀ rún mú kọ máa fi rún lẹ́kọ̀ọ́ ọmọ àmọ̀ pé ọwọ́ yìí ń sùn bí jẹ́ òye ń gbà mí tẹ́sí ẹ̀wù látòní lọ títí di bí ọ̀sẹ̀ kan wá fún mi lábọ̀ padà pé mo ti ń jí lásán báyà báyìí mọ́ kọ́ fọwọ́ gbogbo ká ní ofi mú kọ̀ọ̀kan kọ́ òye báyìí kọ́ gbọ́ dáadáa kò sí bó ti fẹ́ escape anya nílẹ̀ Yorùbá ní ìmọ̀ náà tí ó anya àbí tàbí sọ pé kọ̀tà anya nulẹ̀ ọ̀hún ọ̀pọ̀ ọ̀mbẹ ó tí ì rí ní ìjọba ìlọ́mà kò ń ti kí ni ọ̀mbẹ anya ti sùn lọ gbogbo káàrẹ ni ọmọ fi ṣeré ń jẹ ó sì lè rẹ kó kó ìwò ní máa ń jẹ ṣeré ń wọ́n lè tọ̀ sí ọ láwọn ọ̀fán tí ò ní tẹ́bá ti di pé kíní yẹn ò mú fún ó ṣe bí igi kan ló dún lẹ́lẹ́ ní tàbí pákó kan ló dún lẹ́lẹ́ kò sí tí ò lè bọ́wọ́ rẹ̀ sí àwọn onímọ̀ ní kì í ti ẹ̀wà ṣe tẹ́lẹ̀ nìkan wọ́n ní àlìjẹ̀nù tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ ní kíni lẹ́ẹ̀kan pé ó sùn sí mú rẹ̀ hùn wọ́n lóun gangan yóò lè wá fọwọ́ rẹ̀ sí nígbà tó bá sùn pàápàá jù lọ tó bá ti dí kìrìtìyàn ní kò sí àdìsí wáyé gan lórí ọ̀rọ̀ àlìjẹ̀nù tó bá bọ́ sórí bẹ́ẹ̀dì rẹ̀ wọ́n dúró wọ́n máa dúró lórí àti ìsìgbé wa fáwọn sahih muslim àwọn dúró lórí rẹ̀ báyìí pé yes Ada, <laughs> sun lọ́ní abẹ̀rẹ̀ sẹ́ni yẹn àdísì wá sọ fún wa pé wọ́n ìdá dákàrà lọ tó bá rántí ọlọ́run wọ́n ní kọ́ bá fẹ́ wọlé ẹ̀gán alákọ̀ọ́kọ́ náà ọjáde lọ láàárọ̀ báyìí kó tó dé lálẹ́ wọ́n bẹ̀ lórí àjà hadith gbé wá bẹ́ẹ̀ òkè sọ̀rọ̀ àròsọ wọ́n dú lórí àjà rẹ̀ tó bá sọ pé bísmìlá nígbà tó fẹ́ wọlé wọ́n pé láàmà bí tàhónà wọ́n pé kò síbi táwọn ti sùn bí lónìí ṣùgbọ́n wọ́n wà lájà wọ́n dù tó bá fẹ́ jẹun tó bá sọ pé bísmìlá wọ́n ní láàṣà àlìyàwó àwọn olè jẹun alẹ́ bí lónìí ṣùgbọ́n tó bá wọlé tó sọ bísmìláì tó fi wọlé wọn ní fíhì màbí àásùn bí lónìí tó bá tó ń bóúnjẹ tó rí tébù tó sọ pé bísmìláì wọ́n sọ pé fíhì àṣà oúnjẹ alẹ́ ń bẹ̀ lọ́pàá tó fi jẹ́ sípò ọmọ jẹun alẹ́ lọ́pọ̀lọpọ̀ pàtó ọ̀bà náà ti ọlọ́run ó lé yóò wọ́n ti bọ́ jẹ́ ń bẹ̀ tí wọn ọwá lè máa sọ yí pé bó ti wà náà ni mò ń bù àwọn ó bù lóòótọ́ mọ́mí tó ti ń gbé lọ báyìí àwọn ti mú tiwọn àdìsí gbé wá ní gbogbo àwọn nǹkan àwọn yìí bánàbí ti kọ́ àníyàn sallallahu alaihi wasallam àwórí ọlọ́run ni ò wọ́lá ọlọ́run ọ̀sà dìdí sọ fún wa ma arsalnaka illa rahmatan lil alamin ọ̀sà dìdí sọ bẹ́ẹ̀ tó bá ń tu tu tu tu ọ́sà máa gbọ́n rí ni pé ah, sallallahu alaihi wasallam ọba

èyí tá a wá wílẹ̀ kan pé tíyàn bá wá fẹ́ kírun tó fẹ́ sàlùwàlà a nípa fẹ́ ṣe àlùwàlà ọwá jí lójú wọn sọmọ pé iṣẹ́ méjì náà ní kò sí wọn ọfẹ́ sàlùwàlà ọwá jí lójú wọn ànábì níta ọba jí lójú wọn fún mẹfẹ́ mú sọ́láwà ìṣẹ̀lẹ̀ wọ́n tún ní ká fọwọ́ wa méjèèjì lẹ́ẹ̀mẹ́ta ká tó kìbọ̀ inú ìgbá fil ina ìná òlà náà fi pè sí ìná olùwòdó ìní àbí ìná ó lègbósílè àbí ìná ó àdì àti ìṣẹ̀sọ fún wa pé igbá àlùwàlà káwá nípa pè nígbà àlùwàlà bákan náà ó ní àgbọ́dọ̀ kọwọ́ wa bọ́nú omi yẹn o àbí ká kọ́kọ́ fọ ọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta àwọn onímọ̀ kan sọ wípé ìtàdìsì yẹn ń rán òun náà ni ọwọ́ tá a máa fọ̀ mẹ́ta àkọ́kọ́ táà máa ń fọ́kù tó dípa bẹ̀rẹ̀ alùwàlà àwọn àfáwà kò fún ọ wípé ẹ̀gbá kí lọ́fà torí pé wọ́n so àdíìsì mọ́ oorun tí gbogbo alùwàlà táà ń ṣe làmọ́ sí lẹ́yìn ìgbà tá a bá jí lójú oorun láà nàbìn eléyìí ọ̀tọ̀ ni tọba wá fẹ́ sàlùwàlà bá ní sọ pé àlùwàlà tó fẹ́ sí lẹ́yìn ìgbà tó jí ni lọ́fẹ́ sàlùwàlà yẹn àjẹsí ọkọ̀ọ̀kọ́ fọwọ́ rẹ lẹ́ẹ̀mẹ́ta náà ẹ̀mẹ́ta àkọ́kọ́ ni fífọ́ ti súnà pé mo jí ní ojú oòrùn ẹ̀wọ̀n àgbà náà ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ fífọ́ ti àlùwàlà sójú bàbá ni fífi mú yẹn náà á fi mú yẹn lẹ́ẹ̀mẹ́ta á fi mú wa lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn bàtà bá fi tán lẹ́ẹ̀mẹ́ta èyí á wà ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ àlùwàlà tá a sí tàbáwá jí lójú oorun tí ò sì pa fẹ́ sàlọ̀ lẹ́yìn ìgbà náà kíláàsì àáfìmú wa lẹ́ẹ̀mẹ́ta àtìwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta mọ́sálà wa mẹ́mẹ́ ni èwo la kọ̀kọ́ sí ni sọmọ fún gbogbo gbàtígbà tó bá ti jí lójú oorun nẹ́ni ká fọ ọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta ọ̀fẹ́ jẹun ọ̀fẹ́ jẹun lọ́tún kíni lọ́fọ̀ ẹlòmí ò pé mi ò fi jẹun ẹni tó o bá fi jẹun ó lè fi ọmú rẹ ó lè fi wojú rẹ báyìí ọmọ pé àìsàn ọ̀fẹ́ kí ń mú ẹ látara ìka rẹ tó kì bọ imú yẹn ó ti gbégbègbè ọkàn gbébọ mú ní bó ti gbébọ mú báyìí ni mú rẹ fà sí inú padà mọ̀mí náà kúrò tó yàn وعن إذا طلق أحدكم من نومه فلا يمكن سيته في البناء حتى يفسدها ثلاثا نعم فإنه لا يدري أين باتت يده تريد يا ما بك يا الله ليس كني تتبسو سنقع باين eléyìí ni ní tí ó mú ọmú àdéhìí wá torí fífọ ọwọ́ lẹ́ẹ̀mẹ́ta ní àlọ́fà tí wọ́n fi mú wá kò síbi táà tí máa fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta táàfi jọ́sìn fọ́lọ́run ọba ju àlùwàlá lọ àti tí wọ́n gbé wá fún wa lẹ́yìn eléyìí ọba fẹ́ fọwọ́ rẹ̀ nọ́mà ọba ń fọlẹ́ẹ̀méje má fẹ́lẹ́ má ti ẹ̀ kà á mọ́ èyí tí ọba jẹ́ pé ọ fẹ́ fọwọ́ ìjọsìn ọ fẹ́ jẹun ní ìsìn àwọn ni súnà ní ká fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta àwọn tẹ̀blígì <laughs> súnà ní ká fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta ká tó jẹun àwọn polisi ti àwọn nǹkan tí ò ní sá tí ò ní láríbà làwọn ń gbé wá torí àìmọ̀kan fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta ọ fẹ́ jẹun níbo ló ti rí bó bá wù ọ́ wọlé bá ṣe dọ̀tí tó bóyá ni ọ́ tó ṣiṣẹ́ tí gbogbo ọ̀rẹ́ ti ráyà pé kílógún ẹ̀yàn plọ́mbà tó rẹ̀ṣẹ̀ kó ti bí ìtàn ọ̀ṣọ́ ọmọ pé tó bá yẹ pé plọ́mbà náà rẹ̀ṣẹ̀ kó ti bí ìtàn náà ni ọmọ yìí gbàtọ́ ẹ̀kọ́ ọ̀fọ́ kó tó ti pé yọ́ lágbára kó fi jẹun ìwọ́n ní owó ń tọ́ fọwọ́ rẹ̀ ti kó lè bá àmà bó ṣe kí ni bó ṣe fọ́ ṣùgbọ́n tí ẹ̀ bá ti sí yẹn tó bá a bá jí tá a fẹ́ fọwọ́ tá a jí ní ojú oorun ẹ̀mí tíyàn bá fọ̀ lẹ́ẹ̀kan nínú ti tàbájí lójú orin sí ọgbà láàdá súnnà yẹn kò lè gbà tìrí pé gbogbo rẹ̀ pátápátá ọ wá ní kíni mẹ́ta nígbà tíyàn wá ń jọ júmọ̀ ní ìsìn abẹ́kí sọ̀látò fàjírì ọjọ́ júmọ̀ súnnà sọ̀látò fàjírì òun náà ní sọ́látò sájídà ní rak'atul ula àti sọ́látò insan ní rak'a àṣìṣàn kíyàn wá dé kọ́wá pé náà sọ́látò sájídà yìí á pín sí méjì àfọ̀ ẹ̀mí rọ́kíátù lòólá àfọ̀ ẹ̀mí rọ́kíátù sáré sí ọgbà ládàá súnà ọ̀gbà ọgbà kankan kó làwọn afá àtakọ̀ pọ̀ pé ọfẹ́ ba jẹ èyí tó tún ti nǹkan tó fẹ́ ba ala ọka bá màpá gbára ọ̀ká nǹkan méjèèjì mí ká kú mà pé ọ̀rá yìí wọ bẹ̀yẹn tó báyìí torí bí bá pé ẹni tó ṣe ààfọ̀ ó ṣe ó tíráì eléyìí ò ní ààfọ̀ odidi kan lọ́wọ́ nígbà tí yàn kí wọn ọ̀pá kan ní ọ fẹ́ kí ọ̀pá méjì ọ wá kọ́pá kan wá ní àìtọ́kọ́pá kan tàbí ẹni tí ò kí nǹkan kan ìwọ nǹkan kan náà méjèèjì ẹ kírun ààlẹ́ pẹ̀lú méjèèjì lẹ́ni tó kírun torí pé kò sí ìrun kankan tá à ń pè ní ìrun tó ju ọ̀pá méjì lọ wítìrì tó ń wí ni kò lè dá wà lọ́ọ̀ nìkan ó so mọ́ nǹkan kan la fi ń ṣe àtìmọ́sí wítìrì mẹ́ta márùn ẹyọ kan ò lè dá o mo jẹ wítìrì lánàá mo á fẹ́ san wítìrì mi ọwọ́ àkí ọ̀pá kan ọ̀tà lámà ó ní ìrun o tó ló fi jẹ́ sí pé àwọn súnnà tó bá wá báyìí á ṣe gbogbo ẹ̀ complete ní ọjọ́ kárí ẹ̀sàn rẹ̀ gbà náà وعن بكير بن صبرا رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الوضوء وقلب بين الأصابع وبالغ في الاستنشاق إلا أن تكون صائما أخرجه الأربعة وصححه الخليل نعم حديث إليه حديث اللقيط ابن صبرة صبرة رضي الله تعالى عنه wọ́n fẹ́ sàlàyé pé ọyọ ká sàlàyé kó pé ń ti pa máa fi rá àbáwọn sí láàbọ̀láàbọ̀ oníkà sí kó pé ṣùgbọ́n yìí tí wọ́n fẹ́ mú jáde láàrin gangan jù nǹkan méjì yíya ìka yíya ọmọ níka àti ká ṣe é kó pé dáadáa ká ṣe oríkèé àlọ́ aláwa kó pé dáadáa nǹkan bí ìjàpẹ́ mú jáde ní. alákọ̀ọ́kọ́ turukulu jìdá ilà ń tàbà àwọn ẹni tí a bá ń sọ̀rọ̀ lẹ́tọ̀ nítorí ẹ̀rí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ní ẹ̀rẹ́bọ̀sibà turukulu jìdá. náà وعن لقيط بن صدرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أقبل الوضوء قل أصبر الوضوء سالولا ركوك بيدادا إسباق إسباق هنا نكاسي كدي بيتوية كدي إسباق الوضوء arábìnrin ẹ gbọ́dọ̀ mọ́sálọ̀ àlàyé kó pé dáadáa gbogbo ibi tí wọ́n ní ká bá dé wọ́n tún sọ ẹ̀kọ́ kejì pé wàhálì nínú àlùwàlá nínú àwọn tí àlùwàlá náà ni ká fọ̀ ká pa ókèlè kẹta tàlọ́mà ká yà á iṣẹ́ àlùwàlá nù àlùwàlá lónìí mẹ́tẹ̀ẹ̀ta ká fọ̀ ó ní ìpìlẹ̀ ká pa ó náà tẹ̀lé ká yà á ó kẹta nítorí àmà ọ̀nbẹ́ náà àlùwàlá ó lọ́pọ̀ jù èyí tá a máa pa ọ̀nbẹ́nu àlọ́àlá ohun tó nǹkan èyí tá a máa yà onábẹ́nu àlọ́àlá kò tó nǹkan pàápàá ìtẹ́ àlọ́àlá ni gbogbo àlọ́àlá ló kó mẹ́tẹ̀ẹ̀ta sínú ọ máa fọ ọ máa pa ó sì máa yà ìtẹ́ abẹ́ tó fáà ní yíyà láàrin wàhálẹ́l obìnrin ẹyọkan díẹ̀ tóbìnrin bá ti ní ọgbà wọ́n pè ní kínú tóbìnrin bá ti fáràn ọgbà kí ló kọ tiẹ̀ náà òṣó nítorí a pè nù wọ́n ti pàjẹ́ lọ́gbà tí obìnrin dáfà nínú ọgbà lágbà láìjẹ́ àbí ẹ̀ẹ́dọ́gbà lóbìnrin tó nínú ọgbà sọ́ọ̀fẹ́ àwọn ènìyàn tó bá pupa dáadáa ńkọ́ tó pupa dáadáa ṣùgbọ́n ẹnu gbàmbẹ́mbẹ̀ dáadáa àfá ìbó ti nígbàgbọ́ tó olóhùn ní fẹ́ olóhùn bó ti jẹ́ àfá tó ó lẹ́rù ọba wọn láti fẹ́ obìnrin tó ní ẹ̀rọ̀gbọ̀n bọ́bá wá ní ọgbọ̀n náà ti bá ń rìn tí bá ń tajà ẹnìkan ní bá ara jà òkúta ó sì kíni yóò wọ ọjà ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́yẹ kẹ́yìn ẹ̀yìn náà tẹ́ ń jáde tẹ́ bá ti rọ́kùnrin tí ń fárun gbọ̀n ó yẹ kẹ́ sáfún pé oṣó lè wọ náà obìnrin tí wọ́n náà bá fẹ́ lọ́kọ ọ̀yẹ́kọ́ ọ̀fẹ́ tí ń fa ìrùn ọ̀yẹ́kọ́ ọ̀rùn pòṣó lọ́fẹ́ àwọn ọ̀nà máa ń gba encourage èèyàn lórí súnà o sọmọ pé tẹkiníkì kan n'i. bí èèyàn ọba kíkọ́ làlọ́fà ọ̀rọ̀ sí ẹnu pé owí báwọn ó lè rí ó pè pé ẹ̀yìn ò wọ́n ń obìnrin tó fún ó yẹ ká ọkùnrin tó fárun ó lè torí kọ́mọ́ bá ti jósù kó fi hàn gbà lẹ̀ ilé náà dáa society ọsà corporate wọ́n wá ní ká ya ọmọ níka wa méjìlá máa yà àwọn ọkùnrin ìka àti irùngbọ̀n obìnrin ẹ̀yọ̀kan ní ọmọ ìyà òun náà ni ìka lásán wọ́n wá ní tóbìnrin bá wá ní ọgbà ni, ní àwọn ah, tọ́bá ní ọgbà òun náà wọ́n yà tiẹ̀ náà tọ́bá jẹ́ pa abájẹ́ rí tọ́bá ibẹ̀ tó bẹ̀rẹ̀ pé súnà ṣẹ̀rí àní pé tọ́bá ní ọ̀fà ní fífa rẹ̀ ní ládá fún ọ ìwọ ọkùnrin tọ́bá fa ẹ̀sẹ̀ ń tiẹ̀ tóbìnrin bá fa ọgbà tiẹ̀ ọgbẹ̀sán ń tọ́ dáa lùsì òun mú ẹ̀gbin bí ìdọ̀tí kù lára rẹ̀ wọ́n wá ní ká ya ọmọ níkà wa ànábì ní khallil wa khallil bayna kọ ìyàká rẹ nínú àlùwàlá níta sí fi ya nǹkan ọgbọ́dọ̀ lẹ́mú ga ẹ̀rì pé ọlọ́run sì sìkà náà ní tó lẹ́mú ga àáyà bó làṣẹ wá yà tọwọ́ yàtọ̀ sí ti ẹsẹ̀ bọ́ bá ṣe rọ̀ ọlọ́run ní tọwọ́ náà ní kò sí yàká rẹ̀ kí náà ní ká yàká sí kì í sì ká gan ní òun gan ni focus no èròǹgbà gan ni pé kó mi ó lè bá dé gbogbo ibi tó yẹ kó dé òun náà ni páàkì kan nínú ìtumọ̀ tàlùwàlá rẹ kó ti kí ni kò pé inú tí ó jẹ́ kó o ti pé náà níbi kọ yàká rẹ̀ kọ yà báyìí ìyà náà nù ọ̀n yà náà nù bó wà láti yà bọ́bá ti rọ̀ lọ́rùn ni bọ́bá ti rọ̀ ó náà káyàká wọ́n ní káyàká ìka ó ká bá náà lè ṣe ẹsẹ̀ ó ní bá dìsẹ̀ tí wọ́n ti ọwọ́ wọn ọ̀rá ti sì ń gbà wá fún wa pé bó ṣe yà sáyà bàbá ṣe rọ̀ lọ sáré kó mi ó dé gbogbo ayé rẹ̀ ẹsẹ̀ bó o láti ya ẹsẹ̀ àáyà ọwọ́ wo la fi fọ́sẹ̀ ọwọ́ sì ni o tó rà rí àwọn afáà tí fọwọ́ tó ń fọ àpótọ́ bá fọwọ́ tó ń fọ ọ̀làlúwàlà o ṣùgbọ́n òṣèṣúnà ò tún ṣe làákàyè ọwọ́ tó fi ń jẹ́ ló fi ń fọ́sẹ̀ wọ́n náà ti máa tẹ́sẹ̀ rẹ̀ ń tẹ̀ ọwọ́ sí ni ó fi pé súnà àṣẹ̀rí ànábì ọbẹ̀ sí mu ọba làákàyè mu ọwọ́ sí làbí fọ́ wọn ò sì pé káfọ́ ọwọ́ sí fi mú wa ọwọ́ láti fi mú ọwọ́ ọ̀tún ni ẹ máa fọwọ́ sí fi mú ẹtún bò náà wọn ò ní káfọwọ́ òsì bómi sẹ́nu ọwọ́ wo láti bò ọwọ́ ọ̀tún ni ó sì dédé làákàyè wọ́n gbà débi tó jẹ́ ká ti lo sẹ́sẹ̀ sẹ̀rí àwá pé ọwọ́ òsì lẹ́bi fọ ẹsẹ̀ ìbáraẹni tí ń fọwọ́ ọ̀tọ̀ ń fẹ́ ẹsẹ̀ ẹ̀tọ́ lọ́run pé òkè kíw òkè sẹ̀rí à òtún ké làtàrí nípa báyìí tọ́ba wá fẹ́ fọ ẹsẹ̀ yìí ìka táwọn fi máa ń ya ẹsẹ̀ wọ́n gbà wá látọ̀dọ̀ ànábi sallallahu alaihi wasallam ó náà ní ìka ọmọ ń dìrín ọmọ ní ka ẹsẹ̀ sallallahu alaihi wasallam kálukú pàtìsì ẹ̀bá nà àyà ní tí ò ní jágbà gbé ẹ̀ fanipọ̀ ń pọ̀sẹ̀ máa kápọ̀ pé à ń pọ̀sẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àyà à ń dami sí lọ́wọ́ àyà máa fi máa béèrè pẹ́sàn o láàfin máa bọ́yá ọ yà lóòótọ́ àyà fi ọmọ àwọn tẹ̀sẹ̀ ọ̀tún àti ẹsẹ̀ torí pé ó yàtọ̀ síra wọn ẹsẹ̀ rẹ kán lẹ̀pọ̀ ju kan lọ tọ̀tún yàtọ̀ sí tòsì fèrè bákan tá a ti ẹjẹ́ ń bi ta ni yóò sọ nítorí nígbà tí ń ya ẹsẹ̀ lọ́wọ́ pẹ̀lú ọmọ ìdẹ̀rin rẹ̀ bí àkíyèsí nínú wa kọ́ náwọ́ rẹ̀ sókè ọya àfá kí ló kọ́ yín jami'a sa'id mahmoud jami'a náà ọya ìdọ̀tí ọ̀n jáde kú ní níbẹ̀ tí mọ́sáàtì ọ̀wà dọ̀tí báyìí báyìí wọ́n ní dọ̀tí ń jáde nígbà táwọn ń ṣe náà èèyàn èyí nínú náà tàbí tó lè nǹkan ọyá àfà kí ló kọ ọmọ kò sí tí kò sí déédéé bẹ̀ ní ọmọ ń jẹ níyẹn kò tí ọ̀wọ̀ náà wọ́n ní nígbà táwọn kì kò síbi tí ò lè tí ọ̀rọ̀ ayé wọ̀ tó ti ó ti méjì báyìí ọ̀yà afá ọwọ́ ọwọ́ rùn àwọn ìgbà tó ń ṣe táwọn fi rún mú ó fi jí mú wò dákun má ti lè ń bọ mú dákun torí ọlọ́run èyí tó sùn gan lálẹ́ tí àmà bí ó ti sùn tí a tó nílò eléyìí tó ti máa fi tọ́wọ̀ ó tó máa fi jí mú tó ma pé àwọn nǹkan kan ti tápa máa sábẹ́ ẹ̀kọ́ ọmọdé ní ìrìnlẹ̀ náà àti gbogbo kan wàláì bí gbogbo wa bá ń wẹ̀ bá ń jojúmọ́ gan ní wẹ̀ lásán tí kì í sí tọ́ra lù wàlà mú ọ̀fẹ́ wẹ̀ ọlọ́run lọ́mọ yìí tó máa ní ẹlòmíì tó bá ti wẹ̀ tán báyìí kì í fọṣẹ rárá wọ́n bá ń wẹ̀ lọ́wọ́ báwo wá ní tó bá yẹ pé tó bá ń wẹ̀ lójúmọ́ tàbí tó ń wẹ̀ nígbà tó bá fẹ́ wẹ̀ òun ṣe sùúrù débi pé bí ọmọ káàárẹ̀ yìí òun kìkì nígbà òfin ń wẹ̀ àtọ́ṣẹ òfin ṣe kíni òfin kílìn rẹ̀ òfin fọ̀ òfin fọ̀ bóò lọ́wọ́ sì lálàáfíà tó lẹ́sẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam nítorí ó tún ya ọmọ ní ni pé káyàn ò lè múrù rẹ̀ tó bá ṣe súnà nẹ́bì sẹ́yìn máa ìsá káyàn àìsàn tí máa kò lè mú ọ lẹ́sẹ̀ ẹ̀ẹ̀márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ó kéré tán lọ́mọ kìkàbọ̀ ló sì máa dáa omi sí ọmọ tí ń fa ìsàn bí àlàfo ẹsẹ̀ torí pé àwọn àdọ̀tí kan sápamọ́ sápamọ́ wọn ń gbádùn wọn ọ̀rẹ́ ni mú wọn kó ń bẹ̀ lọ́jọ́ wọn máa dà ìsàn sí ọlọ́mọ ní kàṣẹ súnà ànábì nìyẹn sọlọ àrùn sọlọ ìkàyẹn ní tí rẹ̀ ń tí ó sọ ní tí mo ọ̀n jáde rọrùn ọ̀n wọ̀bẹ̀ náà ẹ̀ tẹ́sí wọn náà wọ́n ní wọlé jáde ní náà ẹ̀ àfà láti fi fọ́ jáde padà náà Juma allah Akbar ríkẹ́ tí wọ́n ní ìka ẹsẹ̀ lálàáfíà sígbà táwọn fi yà á ah, àwọ̀ gidi léléhùn ọ̀lọ́ báwọn tẹ́ ń ṣe exercise àwọn ní sport tọ́ mọ̀ pé gbogbo oríkè yìí àwọn ní àkókò tí wọ́n fi máa ń mi gbogbo ẹ̀ tó bá wà nínú plane tó wáyé pé ìrìn àjò rẹ bá gùn dáadáa tó bá máa ń lọ bí 17 hours nínú plane tẹ́ẹ̀ ní sọ̀kalẹ̀ rárá wọ́n máa patrol náà kí ní fún yín pé tó bá ń tó bí five hours wọ́n máa kọ́ yín pé ẹ máa ṣe àwọn ẹ̀sáìsì kan orí ìdókòó náà lọ́wọ́ o yìí wọ́n máa bẹ́ sókè ìgbẹ́ náà ni o wọ́n lè pé ìta ní kẹ́ máa gbọ̀n òkè báyìí ọ̀yà ṣe tá máa ẹ ṣe báyìí fún ìtọ́jú márùn wọ́n lè pé ẹnàṣẹ̀ ibi ìkáhùn ẹ máa ṣe kíni ẹ máa múùfù ẹ̀ka ẹsẹ̀ wọ́n náà múùfù ká ẹsẹ̀ rẹ báhùn ó rí pé náà sọ ti rí tèmi báyìí wọ́n á bùkún àwọn àṣẹ báhùn wọ́n kìí tẹ́mà sí bá wọn ó ní àlàáfíà tí ìyàbá máa ń ṣe ó ní àwọn nǹkan tí ó ṣe nínú oríkì ara ènìyàn ọwá rẹ̀bẹ̀ ni pé tọ́ bá kìkà bọ̀bẹ̀ gbogbo àwọn san tó wà ń bẹ yóò sì kí ni yóò rí nǹkan kan họ́ ihọ́ tó ń họ́ nínú àlàáfíà wà ní ìkànnù ní tí ọmọ fẹ́ mú tó jẹ́ kíní gan òun náà ni wípé láàrin tí ó sọ wípé ẹsẹ̀ tòun lẹ̀pọ̀ ìyọ̀ alẹ́ tó sọ yẹn rẹ̀ ibi ìka ìyọ́ ọ̀màráyè wọ Ibi kan bẹ̀ àìbẹ́ẹ̀kọ́ tí ò sí mọ́wùlẹ̀ ọ̀fẹ́ sọ pé ká rẹ̀ lẹ́pọ̀ ní ọjọ́ sọ̀rọ̀ kò yìí láì sí ìwọ́kọ́ dá ọlọ́run ló ṣe kí ni ọlọ́run ló ṣe abẹ́ ṣìkà ẹlòmíì lẹ́pọ̀ débi pé àti yá pẹ̀lú kàyè apá ìka yìí ọ̀ka torí wípé nǹkan ti ń bẹ lẹ́sẹ̀ yìí ọ̀yàtọ̀ síra wọn ìka tó sì wíìkì jù ní náà ni ọmọ ń dẹrin àbí olówó ìkìjù náà gbogbo kàdínà ni ó sàǹfààní òun wíkì nípa agbára mọ́ ń sọ òun ló wíkì jù báwo wá ní ẹni tí ka ẹsẹ̀ rẹ̀ bá rí báhùn báwo ni yóò ṣe ṣé ó lè pààrọ̀ ká yìí sí kàmíràn kálà fo kó lè bá lè là kó mi ó lè bá wọ ibẹ̀ ìdáhùn ni pé ó lè lo ìkàmíràn láti fi ṣe ó lè lo kí ìkàmíràn láti fi ṣe kó ó lè bá dé ibẹ̀ yẹn ànábì lélẹ̀ sallallahu alaihi torí pé ìka ẹsẹ̀ wọn bọ́lọ̀ wọn bá ti ṣe sallallahu alaihi wasallam wàbálẹ̀ tòlùkùnṣá ọwá ní ìwọ tí mọ̀ bá sọ̀rọ̀ yìí kọ ya jẹ́ kí omi tó máa fi sí mú kọ́pọ̀ súnnà kan ni omi tó fi sí mú ní kọ́pọ̀ ká sí dáadáa ká má yọ̀ sí báálíkì mẹ́yẹn ìtumọ̀ méjì lónìí báálíkì ṣe dáadáa báálíkì ṣe kọ́ yanjú báálíkì jẹ́ kó kún rẹ́rẹ́rẹ́ dáadáa ọ̀nà méjì láti gbà túmọ̀ rẹ̀ báálíkì sílẹ̀ mẹ́ta mo bá lága náà nìyẹn báálíkì o lè má sílẹ̀ mẹ́ta sùnmọ́ kọjá sí pé omi tí yóò jọ́nà mú rẹ̀ yóò lọ dáadáa ọgbọ́n mọ̀ pé omi wọ ìmú rẹ̀ kí sí pé gbóòórùn omi lásán ọ̀pọ̀lọpọ̀ wá ń gbà mí òórùn omi là ń gbọ́ àfẹ́mu sí imú anábì wa sọ̀rọ̀ nípa oríkì kankan ní oríkì alùwàlá sallallahu alaihi wasallam tí wọ́n fi bá lékí síbẹ̀ ju kí ni lọ ju fi fi mú lọ ó bí wáyé pé àìsàn máa ṣe wá níbẹ̀ yẹn púpọ̀ wọ́n rí báyìí tán ti kí ó gbòòrò mi ni omi ò dé mú ẹ̀ ànábì ti ń sọ̀rọ̀ sallallahu alaihi wasallam wọ́n máa irú àìsàn ti ń ṣe wáyé wà bá lè pèsè ìṣá wípé omi wọ mú rẹ̀ dájú sáká tàbí kó o sí lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mẹ́ta mọ̀bálákà náà ni wọ́n ń tò ìgbà wo ló ní sí láti dáadáa ìlà ìlà àǹtàgónà tó bá ń gbá àwẹ̀ ya mẹ́jẹ̀kọ́ pọ̀ ó sí níwọ̀nba tó bá ń gbá àwẹ̀ nìkan ló reduce agbára yẹn tó bá gbá àwẹ̀ ọgbọ́dọ̀ sí kọ́pọ̀ mọ̀bálágà ó yàtọ̀ sí gòlówó mọ̀bálágà dáa gòlówó ní ọ̀tí kíni ní ọ̀dá lórí lọ sọ pé ya ah, mọ̀bálágà àṣejù ní ẹ̀ àṣejù kọ́ àṣepé náà ń pè ní kíni mọ̀bálágà balik filisinshak mọ́sàṣejò ṣùgbọ́n sàṣe pé nígbàtọ̀ bá fẹ́ fín ó jẹ́ àtúmọ̀ àti pé sílẹ̀ mẹ́ta àyíkúta bá ń gbá àwẹ̀ lọ́wọ́ àsọdá ká máa fi mọ́ wa lẹ́ẹ̀kan tàbí ẹ̀ nílò ẹ̀ẹ̀mejì kò yíwa báyìí àti súnà nù súnà àlùwàlẹ́ tí ń gbá àwẹ̀ níbi tó bá débi imú kọmọ́ sílẹ̀ mẹ́ta kó sílẹ̀ méjì kó sí ní ẹ̀ẹ̀kan ìbálágà ní wallahu ta'ala alam náà wal abi Dawud wal abi Dawud fi riwaya náà idha tawadda'ta amábìlẹ̀ inú hadith mi tí máa mọ̀ Abu Dawud gbà àwọn idha tawadda'ta tọ́ọ̀bá sàlùwàlá fàmábìlẹ̀ ìtí afẹ́ mọ́ mẹ́rin ẹni pé tàwàdúrà àtàfà magnet kò ṣomi sí ẹnu àti kọjá àbẹ̀yẹn lẹ́gbẹ̀rẹ́ kan ní ẹ̀kọ́ tó rí kọjá àjẹ́kan tí yíya ọgbà onílòkù àbí ẹ̀já kàdí ìdẹ̀ kásí pẹ́lú kan náà وعن عثمان رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان يقلل لحيته في الوضوء ilé ìrìn àdísì sọ fáwọn pé a máa ya ẹ̀rọ̀gbà a máa ya ẹ̀rọ̀gbà nínú àlùwàlà bó láti yà ilé ìrìn bóyá tó bá di ẹ̀kọ́ tó ń bọ̀ àwọn àwọn ọgbà owó ní gbogbo adájókò mílà ẹni tí wọ́n gba ẹ̀kọ́ lẹ́fà yíyà àti hmm. ìrìn kò tí ì sí àfá àfá alì nǹkan ọ̀nà ẹjẹ́ àrójú rẹ̀ tọ́kọ́ lẹ́fà ìbáwọn kọ̀wọ́ dídínà ẹ̀dínà àfáà sẹ́rífù nìkan ló ní inú mọ́sálásí láti máa ń jọ kan àìsàn ní ọ̀yà ẹ dìde káwò náà tó sì wọ̀ ẹ kí káàbọ̀ sọ́wọ́ ẹ kí káàbọ̀ kò tó nǹkan kò sí tó nǹkan àwọn irun gbà tí a ń pè ní irun gbà sọ ọmọ bí tí ń pè ní irun gbà gan ẹ̀rú ìdáàgbétágbọ̀n yìí ayẹ̀kẹ̀ wà ń bẹ̀rẹ̀ àìsí ní irun irun lásán ní sígbà bẹ̀ ti wọ́bẹ̀ kì í wọ́bẹ̀ àti ìnigbà àwọn a. pè Yorùbá ní irun àwọn náà gbà nǹkan tó kọjá ni a ń pè ní irun gbà ọ̀rẹ́ mi kan ní ị, àfá ah la ilaha tí wọ́n bá rí fúkà níbi mo lè rí nǹkan tí ń ni

Allahu Akbar Allahu Akbar gbàtí ń ròyìn rúgbà nẹ́gbà Muhammad wa alaihi wasallam kásù léhìyà ní àfihàn ànábì sallallahu alaihi wasallam àwọn tó jù ànábì nìyẹn kásù léhìyà wọ́n ní a ní kásù ní pé ọ̀pọ̀ jáǹtirẹrẹ ọ̀pọ̀pọ̀ ọwọ́ hmm. àtàpọ̀nlé èyàn wà rí ẹni tó wà báyìí kódà kọ́ máa lè bá gbogbo pé ẹ sì kọ́ mọ́ tọ́wọ́ tí wọ́n ẹni bá ń bá ọmọ sáà sí bá ń ṣe wáyé tí ọmọ bá ti hà gan kà tí wọ́n bá sì kọ́ mọ̀tàn àti bọ́wájú lè máa ń mú yóò dogun <laughs> ẹ̀rọ ọ̀bà lè máa ń mú ìgbé ẹ̀yìn àfáàgbà ló dé yìí ọ̀wọ̀ wà ń bẹ púpọ̀ àfá ọkùnrin tí ń fa ẹrangbọ̀n rẹ̀ ojú ah, ọ̀wọ̀ nù ojú yìí nù ojú àpọ̀lẹ́ nù fúnra rẹ̀ ó kọ̀ rẹ̀ níjọba sọ ẹ̀wò sọ nípa báyìí bí wọ́n gbàtọ̀ qualify àwọn ẹ̀kọ́ àlàyé rẹ̀ bóyá ọdí máa jẹ́ la ń bọ̀ náà wallahu ta'ala sallallahu alaihi Muhammadin wa ala alihi wa ashabihi ajma'in Thank Amẹ́ríkà báwa ni asàlámù Amẹ́ríkà. naam eh, asàlámù Amẹ́ríkà sọ́tún àti lóṣù náà ni bá ti máa ń sálámù ẹ̀ náà ẹ̀kùn asàlámù aláìkùm. bẹ́ẹ̀. bí o ti gbọ́ pé bí a wà lórí sálámù tó bẹ́ẹ̀ ìyàn lẹ́yìn tó wá ń bẹ̀rẹ̀ try kó try kó gbìyànjú láti sálámà ó sì tẹ́lẹ̀ pé ṣètọ́nù lọ́fẹ́ wọlé sí lára ń bẹ̀ ìsó ìsú ń bẹ̀ ìsọ ìsọ èsù ìwọ́ wà á tra ìtorí tó bá fún láyé níjọ́ náà yóò tàn wá lọ́la padà ó sì lè mẹ́jọ gbádùn ìjọsìn mà láyé láyé bóyá àwọn tó fẹ́ sálámà yẹn bóyá náfílà òru ni tó kí ń bẹ̀ dáadáa bóyá péjì márùn ló kí lọ́kẹ́ alákọ̀ọ́kọ́ péjì márùn ló kùrán ló kí lọ́kẹ́ alákejì ọwá débi tàṣáhùdù ọ̀fẹ́ sálámà ọwá ní tí wọ́n máa bọ̀ wá sẹ́ni pé ṣètọ́nù sórí lẹ́yìn so àwọn onímọ̀ ní tẹ̀mọ́lẹ̀ wọ́n ní kò sí kíní tẹ̀mọ́lẹ̀ kọ́ tètè sí tàṣáhùdù yẹn kọ́ sàtàlátù fún ànábì mọ́wùlẹ̀ sàdúrà lẹ́yìn ẹ̀ sálámẹ̀ ẹlẹ́yọkan assalamu alaikum náà tọ́ bá ti lè ṣe báyìí ni èṣù tọ́ wà ní yóò sọ̀kan lọ lé ní pé àà tòun bàjẹ́ náà ànábì lọ sọ bẹ́ẹ̀ yọ ah, wà bẹ́ẹ̀ lọ sọ ìzà náà ma ahadukum tọ́ọ̀ bá ti sọ̀nà òkú ní ọ̀nà wa àtikáàrù ọ̀ràn ti mú àtikáàrù ọ̀ràn yìí tí máa dún nípa kọ́ ni tọba káyà tó lè tó wà hadith bá ti káyà tó lè kùrùsí yọ sàlọ̀ kò ní dó ìtí máa sùn nípa pé èèyàn tí máa dó tí ó máa dààmú èèyàn tí ó jọ máa tí wọ́n náà máa pé bàbá gbogbo mú rẹ̀ nìsìn bí ipa mú nǹkan kan wà ń bẹ àbí ó sì máa pé ẹ̀gbin ni ẹ̀gbin ni àlìjẹnu sì máa ń jẹ káàkiri so n ti ń bẹ ń bẹ lọ wá wá ń tiẹ̀ kì í ṣe pé bọ́yá wá tí ó ń ní sùta gangan tí bàtí ó sùta ni àá tó ti wọ́n mú kọ́ wọlé tán lókù bá mi so ọwọ́ jẹun ọwọ́ àti fàájì ń tiẹ̀ wọ́n kó lè bá alẹ́ lálàáfíà bọ́yá ń bí sí ń fàájì lọ́wọ́ kọ́mọ́lẹ̀ pé aburú díẹ̀ díẹ̀ lè máa ṣẹlẹ̀ sí ọ ní àfi ní lànà òṣìṣẹ́ rẹ̀ kọ́mẹ́ǹdì ká omi síbẹ̀ so omi àti jinnu àǹtí ni wọ́n jẹ́ fúnra wọn ọlọ́run ọba dáàlì jẹ̀nù kàlákọ́ta ní min nárin wà kàlákọ́ta hù min pèrè iná lọ́lọ́run ti dá èso àti gbogbo àlìjẹ̀nù tí mẹ́lá bẹ̀rẹ̀ iná ni so wá dàbẹ́ ni pé omi ní sikini nípa oró ná hikima tuntun mẹ́mẹ́ ni yàtọ̀ sí pé òṣèṣú náà nẹ́bì làákàyè ti yọ ayé pé alómi yẹn tún mú wa láti fi lé iná tó wà ń bẹ̀ kú torí pé jínù tó dúró ń bẹ̀ kí ló pẹ̀ iná ọmọ rárá nìyàn. wọ́n máa ń kú ṣùgbọ́n wọ́n pọ̀ ju ènìyàn lọ tó dájú sáká gbogbo ènìyàn kọ̀ọ̀kan ló ní kọ̀rín kíni ah, alábàárín wọ́n bá fẹ́ ti marriage wọn ní bẹ́sìkínì bẹ́sìmán rẹ̀ ń bẹ tẹ́ ń gọ́rin káàkiri ń tẹ́ jínú àlókọ rẹ̀ ń jẹ́ ń tẹ́ bí orí ọwọ́ ẹjọ̀wọ́ bẹ̀rẹ̀ bó ń kírun lọ́wọ́ ọ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ ó lè má kírun tí ì bá ṣe mùsùlùmí wọ́n tó bá jẹ́ mùsùlùmí yóò kírun pẹ̀lú rẹ̀ ó fi jẹ́ tó bá jẹ́ mùsùlùmí tí ẹ dáa yóò sá máa jẹ́ ó ṣe dáadáa ni yóò máa encourage láti ṣe dáadáa mọ̀tọ́ ibi káfíìrù ni àà gbogbo àgbà tó bá fẹ́ ti ń tọ́jú abáyìí gbogbo tó bá ti fẹ́ ṣe ń tọ́jà báyìí náà máa discourage ẹ pé mọ́sẹ̀ mọ́sẹ̀ mọ́sẹ̀ torí pé ìnira lọ́jẹ́ fún kì í ṣe mùsùlùmí jẹ náà wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ dáadáa wọ́n pọ̀ jáwé yàn lọ náà. bóyá ẹni tó kọ orúkọ rẹ̀ jẹ́ Firdaus ó jẹ́ ìdásí pé mímọ́ sọ ọmọ ní Firdaus ó díẹ̀ tó bá lọ wọ náà ń kọ́ ń gbà náà jáde kẹ́mọ́. tó máa ń fi ìlà àwọn èèyàn wọn láyà فيسبق حتى لا يكون بينه وبينه إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل عمل أهل النار فيدخلها ترنبا تون جاء عبد الله ترنبا زين بعد الجنة الآن وجاء بابواته ما في جيتا الحمد لله أتنصر لا إله إلا الله رواه من في الدوس bóyá iná jahannama sí ni ọwọ́ padà tòókọ yẹn àmọ́ páwọn èèyàn máa ń sọ àwọn àyàkówà púpọ̀ àǹsọmọ ní firdaus so bóyá èèyàn wà ní jẹ́ firdaus tí a kọ masáàsí lórúkọ rẹ̀ tí a máa torí ilé ìṣọ́kùsí nǹkan a lè sọ masáàsí lórúkọ èèyàn a lè sọ lórúkọ kìíní wà nílùú masáàsí dalè láì kò wó lulẹ̀ mọ́sílù rọ̀súlì láì nǹkan mọ́sídò kò bá ń kọ́ látàrí ànábì ní tíyẹ́ bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ní àà mọ́sídò bá ní ẹ́ kíni bá sálámà ó ti ń bẹ ànábì tó a lè ṣàfihàn máa sọ́dú ènìyàn ṣùgbọ́n a mọ̀ pé a kàn sọ lórúkọ yẹn ni ọlọ́run ló ti kíni ọlọ́run ló nílé náà sọ́lá